anabi wa dawudi yìí òun ni ó jẹ́ bàbá fún anabi wa suleiman eléyìí fi hàn wá ipò ọlọ́wọ́n ọba àlekè ọlá kò sí ní tó ṣòro ṣe fún un kó dá bàbá lọ́lá kó sì dọ́mọ lọ́lá ó sọ anabi wa ó ṣe é lọ́ba ó ṣe é lànàbí ọlọ́run ó ṣe é ládájọ́ ó ṣe bẹ́ẹ̀ fún suleiman kódà ọlá àti Suleiman ti ṣe ọmọ ó tún fẹ́ ju ti bàbá lọ nípa àwọn nǹkan tí ànábì wa Suleiman tọ́lọ̀ ń kú sábẹ́ rẹ̀ tóun tún kọ̀ǹtró. eléyìí kí ọlọ́wọ́ bá lè pẹ́lú àwọn fẹ́ mú bẹ́ẹ̀ ó fẹ́ jẹ́ ká mọ̀ yìí pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀dẹ̀lá tóun bá wá ṣe fọ́ọ̀mù ènìyàn láyé àwọn èèyàn máa ń ṣàìmóore ẹ̀ àwọn èèyàn sì máa ń sí lò nítorí ẹ̀kọ́ pọ̀lọpọ̀ ó fi ṣe náà kọ́ ni wọ́n máa fi ṣe. nínú àwọn eléyìí ọlọ́wọ́n bá àlékọ́ láwọn fẹ́ máa ṣàlàyé fún wa nínú àwọn ìdẹ̀ra àwọn eléyìí tó ṣe fún un àti àwọn ọ̀nà àgbà tóun fi ṣe wọ́n. bákan náà nínú àwọn kókó tó ṣe pàtàkì tó yẹ ká kíyèsí nínú àwọn àyàtà afẹ́kà yìí òun níbi tí ọlọ́wọ́n bá àlékọ́ láwọn tó ti ń sọ fún wa yìí pé òun tẹ àwọn àlìjànnú rọ̀ fún Sulaiman àwọn ẹlòmíín náà máa lọ sáṣá bẹ́ẹ̀ lé pé ibà nẹ́bí ọlọ́run la nẹ́bí Sulaiman síbò náà pọ̀ tó àlìjànnú láyé káwa náà wá àlìjànnú ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ ni o ọ̀nà ọ̀tọ̀ọ̀tọ̀ nígbà tá a bá débẹ̀ ó sì kálà yóò débẹ̀ àkọ́kọ́ tó fi yàtọ̀ nípa ànẹ́bí Sulaiman ànẹ́bí ọlọ́run lòun òun kọ́ lọ́lọ́ wà ṣe bó níbi tí wọ́n papọ̀ mọ́ra wọn ẹ̀bọ́n ní tí wọ́n kọ́ wọ́n káwọn àlìjẹ̀nu tó yọ sí ọ ẹ̀bọ́n ní tí wọ́n papọ̀ mọ́ra wọn ti ń bẹ lọ́wọ́ rẹ tó fi ń pàṣẹ fún wọn tí nǹkan wọn bó dànù lọ́wọ́ rẹ ò lè rí wọn mọ́. bákan náà ṣe bó ní ẹ̀jẹ̀ tí wọ́n ń sọ fún wọn alábìrì mọ́nà lájẹ kọ̀jìlẹ́jẹ kẹta ti ń sọ fún wọn pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́ ọba lọ́wọ́ fi sẹ̀wọ́n rọ̀ fún anabi Suleiman ṣe bó ní tí wọ́n ń gbà lọ́wọ́ rẹ wọ́n gba nǹkan lọ́wọ́ anabi Suleiman àfẹ ọlọ́run ni ọlọ́run láwa la sẹ̀ wọ́n rọ̀ fún pé tó máa lò wọ́n a kó wọn sí kápá rẹ̀ àwọn tí wọ́n ń sọ bí wọ́n ń pa ọ láṣẹ ni ìbẹ́ náà pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ènìyàn lénìí ó wà nù ẹni tó já àfà ó wà nù ẹni tó èso àfà àwọn nǹkan wọ̀nyí ó ti yé wa ṣe díẹ̀ lórí pé báyìí bá ń wò wá pé tọ̀ ẹ àwọn abá onísúnà àwọn abá onísúnà kí súnà ò tó yé wa náà àwa náà mọ àwọn kankan báyìí pé ní èjì táwa náà gbà fi kéwù yẹn túláàsì àti gbogbo àwọn fi tá a ti kéwù nípìnlẹ̀ túláàsì gbogbo àwọn nǹkan wọ̀nyẹn yẹn ó mọ̀ báyìí pé àwọn ọ̀nà òun náà ni èyí náà bẹ́ẹ̀ rìn ni àá ní kéwù débi tá a bá dé yìí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyẹn àwọn ọ̀nà tí wọ́n rìn wọ́n lágbára wọ́n á rìn lórí páwọn afẹ́ fi kéwú wọ́n á rìn ọ̀nà àlìjẹ̀nu lórí páwọn afẹ́ fi kéwú. léyìí tó ṣe wípé arínú àbá tó sọ fún wa wípé gbogbo ntẹ́yìn bí ń lọ léè kéwú ọ̀hún èmi bẹ̀rẹ̀ léè kéwú kèsè pọ́lọ̀ pé wọ́n ń sọ fún mi láti bò mí látẹnu àbá yẹn dàrẹ́tì láyé láti ń gbọ́ ọlọ́run kó bá forí kí àbá tàwọn ti jáde láyé. gbogbo tẹ́yìn fi ń ṣe wàhálà ẹ̀fí ń lọ ilé kéwù yìí láàrin ọdún kan sọdún méjì náà lèmi fi kéwù mo ti dà báyìí sì ti ń ṣe tíra jáde láàrin ọdún kan méjì náà mo fi lọ ilé yìí sì fi ń ṣe tíra sọ nípa níwọ̀n ọ̀tọ́ tẹ̀lé pẹ́tọ̀ àmọ́ ẹ̀ lè fi o ya wèrè o. lẹ́nu báwa náà ti kéré mọ̀ nínú àwọn tí ó yé ó náà máa tó náà pass through gbogbo àtọ́jú tún náà ó tún máa ti ń pass náà ní àwọn tí àbá ni wípé àbá ń sọ fún ayé ń jọ́ka pé áà ah, ọlọ́ba àforíjì àbá tiwa ọ̀rọ̀ náà ti jáde láyé nífẹ̀ẹ́ èyí ah, ń gbádùn sí yìí alájà èyí ń gbádùn sí yìí gbádùn nígbà tó wá ti dáàbò kan òru ní ìgbọ́dọ̀ sọ̀rọ̀ tí lè mọ́ àkéléré àtúgbò ilé sùn orí fọ́ní ọ̀bẹ̀ pa mí ntọ́wà lórí ntọ́jẹ́ kẹ́ni ntọ́wà lórí tí ọba sí wakúwà èyàn ṣe rí ìrìkúrí èyàn ṣe jí láago kan òru tó rí gbọ́dọ̀ sọ̀rọ̀ tí lè mọ́ tó lẹ́gbẹ́ ni kọ̀ndíṣàn ni ọba ti jí láago ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ tí lè mọ́ tọ̀wá jẹ́ pé tọ̀wá ti kí magribi dáhà di ìṣáì tán ọ̀gbọ́dọ̀ sí ẹni ní gbèsè ayé rẹ̀ kọ́ bá rẹ̀ pé ọ̀rẹ́gbọ́dọ̀ bá lè rí ìwúná sùn yọ ọbẹ̀ tà díẹ̀ aago mẹ́sàn-án aago mẹ́wàá aago mọ́kànlá aago méjìlá aago kan ó pé náà wákàtí márùn-ún náà tó àmọ́ sọ̀ wá ní ní bùkátà tíjọ́ mi ò ní bẹ́tẹ́ pé nǹkan ọ̀ka ọmọ́ta tíjọ́ mi ò ní bẹ́tẹ́ pé ó ní àwọn kankan kan ọ̀rọ̀ kan tọ́bẹ̀ yẹn jú ìṣá ìgbẹ́ngbà mi aago mẹ́jọ ń kọjá kótótó ń gbà mí ká tó wá sọ àwọn nǹkan míì tó so mọ́ ẹ̀ àwọn èèyàn oríṣiríṣi ni gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí àwọn nǹkan táwa náà mọ̀ ń gbà wọn ní o àdúgbò lọ́dọ̀ ọlọ́run tó lọ́wọ́ jáwà ó ṣe é dé ṣùgbọ́n àmọ́ àwọn olùgbà míì wọn á ní ọlọ kó owó tíra tó bá ti fẹ́ mọ̀ kó sí pèrí láti fi àwọn nǹkan wọ̀nyẹn kílè tó mọ́ àwọn àlùjẹ̀ ló ti kọ kílè tó mọ́ ó sì kọ lóòótọ́ kílè tó mọ́ kódà ọ̀hà torí pé àwọn àlejò ní sọ pé tọ̀ òtítọ́ ń lọ yìí o bàtà súù ẹsẹ̀ kan lọ wọ̀ ó sì wọ sílífàsì ẹsẹ̀ kan bó ti gbọ́dọ̀ wọ́nu <laughs> òun lẹ́ẹ̀fì rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ń bẹ́ ń tàbẹ́ rí wọn ní tó tẹ lómi nínú tó bá débẹ̀ nù o ní tẹ́ kọ̀ǹdíṣàn tí wọ́n fún un nìyẹn tó bá ti wọ súù ẹsẹ̀ kan ó sì wọ sílífàsì ẹsẹ̀ kan síkẹyì àbí tó bá ti ń lò lọ́sàn gangan mo gbé láńtà lọ́wọ́ ọ̀sán gangan wọn ya gbé láńtà lọ́wọ́ èyí náà níjà pé ìdẹ́ka ń ṣe eléyìí ìdẹ́ka ti ya ó ti dà tó nígbà tó ń lọ bìkan lọ́sàn gangan èyí ń ṣe status light lọ́sàn gangan wọn ní kó dé gíláàsì bíi mẹ́wàá márùn kọ́kọ́ ojú sẹ́yìn méjì ọkọ̀ ojú sókè mẹ́ta òní ọkọ̀ síwájú ẹ máa rí àwọn àmì bíi àwọn àlìjẹ̀nu máa ń ṣe bẹ́ẹ̀ àwọn tí wọ́n ti ẹ̀sìn láwọn fún fún gbádùn tẹ́lẹ̀ òun lè mọ́kọ̀lù àlìkìyàmọ̀ wọn àwọn tí wọ́n sọ fún wípé agba gbogbo ẹ̀ lọ́wọ́ rẹ àti ní dààmú rẹ ṣùgbọ́n tó bá ti sàlùwà látán láti kọ́wọ́ bọ́nu ṣòkòtò rẹ kó sì di nǹkan ọkùnrin rẹ mú kó fún lẹ́ẹ̀mẹ́ta kọ̀ wá lọ kírun gbà àlùwà lájà àbí ọ̀jà jùlọ bó ṣe lọ kírun nìyẹn yóò máa kírun láì ní lálùwàlá ẹ dákun ewepu àwọn tó wà ń lọ́wọ́ lórí abákan nígbà mo dákúrẹ́ ní abákan sọ kan mi pé kò sí láyé irun kan làwọn gbà lọ́wọ́ rẹ̀ irun wákàtí kan ni irun asiri nìkan náà ni ò ní kí asiri wọn fi yòókù <laughs> gbogbo ń tọ́wá náà yóò máa tẹ̀ ọ́ a fi kásẹ̀ oríṣiríṣi lọ́pọ̀ o eléyìí tí fi kásẹ̀ rẹ̀ yín lẹ̀ ẹni tó ṣùgbọ́n lẹ́ni tóun náà gbọ́ ní síkọ̀ sí ẹni tẹ́mi òun náà sì ní èmi náà ní síkọ̀ sóun náà tòun náà yẹ sọ kébékébé. eléyìí tó sọ yìí ó ní nọ́ọ̀sì ló ti tẹ̀lẹ̀ mo ti sọ yàrá ní ọ̀sán wá mí wọ́n tó wọn wá kú wá kọ́ sọ́ra o káwọn torí pàdánù bí Suleiman ọlọ́run lòún ṣe àlìjàn nírọ̀ fún láwọn ayé àtàfẹ́ ọlọ́run lọ́mọ mọ́ sẹ́ lọ́ba nàbí Sulemani o bọ́ba lọ wọ́ wa kú wa ó rí ikúri o. wọ́n ní kí ló ṣẹlẹ̀ ní wípé àbá ńlá kan kú ní north nígbà náà àwọn ọmọ wa ń wọ inú ilé bàbá wọn wá sáré pé yàrá kan bẹ bàbá máa ti ìpààyàn àbí sábà jẹ kéèyàn wọ bẹ bàbá ìsábà jẹ káàyàn ọmọ gbà tó wọn wọ bẹ ọmọ yìí wá sá síbẹ̀ gbàtọ́ ọmọ yìí wá síbẹ̀ ó wá rí ìlú tí wọ́n gbé kọ́ ìlú nínú yàrá bàbá àwọn àfa kí ni ìlú wá débẹ̀ ó sùn rí kọ̀ǹgọ́rọ́ ń bẹ̀ ní wọn bí lùlù ó wá mú àbí kàn kàn kàn ìlú bá dún kàn kàn kàn ìlú wọn ní lóòótọ́ ìgbà tí ó wẹ̀yìn báyìí tọ́hún ní nàá nàá taniọ́ oríṣiríṣi wọn ló pe wọn ò pè ọ́ wọ́n ló pè ń nà ó bí wọ́n bá pè wọn wọn ò kí ń wà wọn ò pè ọ́ ẹ oníta ló lùlù ó lóun ní ẹ̀yìn ìlú tí ọba rẹ̀ máa fi pè wọn tó bá ti lùlù yẹn òun ti dé ah, ẹ wọ́n kí wọ́n fẹ̀ ìjọba ni bàbá wọn ni máa pè ọ́ bàbá wọn ti kú ẹ wọ́n tó wọlé tó lùlù náà òun rẹ́dí àti máa jíṣẹ́ tí òun jẹ́ fún bàbá rẹ̀ àti iṣẹ́ wo lòun jẹ́mú náà jẹ́mú bàbá àwọn bàbá rẹ òun lọ bá daṣẹ́ pọ̀ àmọ́ kò sí tí ó bá fẹ́ láyé pátá tí ìkápá rẹ̀ tọ́lọ̀ wò fún un gbàtí wọ́n sì ròyìn gbàtà bá náà ń bẹ láyé pé kódà ó fi torí àwọn pírẹsidẹ́ǹtì tí ń bẹ láyé lásìkò gbà náà wọ́n máa dọ́dọ̀ àbátàǹtò pírẹsidẹ́ǹtì orílẹ̀-èdè tí ń bẹ láyé ńgbà náà wọn a dọ́dọ̀ náà. kò sí ti lù yọ máa dún ni gbogbo ọba ti kàn ọ́ pátá yọ yọrí sí dáadáa. òun òun jẹ́ ẹni tí òun ti ń tóun ti ń gbóòórùn ńgbà náà tiẹ̀ tí òun ti máa ń àtàrù dáadáa ó jẹ́ náà balẹ̀ láyà dáadáa kò sí ní tí wọn náà ti láwọn àtikárù tọ́ náà tọ́ daṣẹ́ papọ̀ mọ́ wọn tí wọn náà sì máa yapa àti ọlọ́run kò sí ní tí wọ́n fi ọ́ sí ṣùgbọ́n tó wá ti daṣẹ́ papọ̀ mọ́ wọn tí wọn náà yapa àti ọlọ́run ó sọ ń ṣe kúṣe o àwọn tí wọ́n ń ṣe dúkìá tó dúró déédéé àwọn fún wọn kóyà fún wọn tààrà ni ní wọn fi lé wọn jáde kó lára èèyàn. tọ́wọ́n wá ń sọ fún wípé àlóhùn òpè ọmọ lọ́ra ó ti tọ́wéré o. wọ́n ló lulu òun ò sì ní lọ láì jẹ́ iṣẹ́ tó o bá fẹ́ kó wọn jẹ́ fún ọ. òun ò sì bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ rẹ bẹ̀rẹ̀ kankan lọ́wọ́ rẹ ni. nǹkan lòun ní ìdìbò ti wọn kò ní wàhálà kankan òun yìí dààmú yàn kọ̀ǹdíṣà tó òun yìí dààmú yàn kankan. nítorí sì nídìí lọ́dọ̀ rẹ náà ní kurani tó bá ti lórí kura ó ti tán gbogbo nítorí fẹ́ lé ayé ogun ọwọ́ rẹ ti tẹ̀ ẹ dákun kura ń jẹ́lá gbọ́dọ̀ mú etí pépà tí wọ́n kọ orúkọ ọlọ́run ọba sí a gbọ́dọ̀ mú lọ́wọ́ wọ́pá bẹ́ẹ̀ lọ́tọ̀ a gbọ́dọ̀ mú lọ́pá bẹ́ẹ̀ lọ yàgbẹ́ wọ́n á ní kó wọ́n rí dindi kuraani mọ́lẹ̀ níbi tó ti máa wẹ̀ tó ti máa tọ̀ wọ́n máa tọ̀ lé lórí wọ́n máa wẹ̀ lé lórí kọ́nà wa ní à táyé <laughs> ẹ̀gbọ́n ayé yìí ìyẹn wọn ń dọ́gbọ́n sí ni o gbogbo orú ọgbọ́n tí wọ́n ń dá sí nu o lẹ́ẹ̀fìrí tẹ́lómi ọkàn bọ́ta tí ọmọ wa fẹ́ fún tó o ìsàlẹ̀ ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nù wọn o eléyìí tá à ń sọ yìí kò wá túmọ̀ sí pé kò sáà fọ́ ọlọ́run òdodo ọ̀láyà àbọ̀ ọlọ́run òdodo náà ń bẹ o tó o bá dúró déédéé tó o bá dúró déédéé gbogbo àwọn nǹkan tó ṣòro tó ṣòro náà ọlọ́run ọ̀sẹ̀ wọn rọ̀ fún ọ torí pé ànábì ọlọ́run là ń sọ yìí ọlọ́run lọ́sẹ̀ wọn rọ̀ fóun bẹ́ẹ̀ náà làwọn tó bá dúró déédéé náà ọlọ́run máa ń fẹ́ wọn rọ o arákùnrin ní tòun o bàbá àwọn ló lè sèyẹn o òun ò lè sèyẹn tòun òun wàá fìtínà rẹ wọ́n dààmú rẹ o ò lè fìtínà òun tọ́lọ́wọ́n bá ti fìtínà wọn àjọ ń fà á láàrin ara wọn lọ́wọ́ gbé àfa wọn á lọ ju sunugbó kan ọkàn lọ ju sunugbó kan àfa wa lóun rìn káàkiri òun ò tiẹ̀ mọ ẹgbẹ́ tó ń lò nugbó àfáàyàn sáárín káàkiri gbàtà bọ̀ padà lọ jáde Cairo láti lọ jáde Egypt lọ ẹni tó gbẹ̀yìn láti Nàìjíríà bí ó sì lọ jù sí inú gbó kàbá kan fún kan sáárín talatala náà ni òun kàn sá jáde sí bì kan gbàtà òun sá jáde síbẹ̀ òun ọ̀gbọ́n ibi tóun jáde sí níbo ló ti wá ọlọ́mọba ti wá rí àwọn kan tó gbọ́ Haúsá Haúsá ni Nàìjíríà lòun ti wá ọmọ Nàìjíríà lòun bọ́ọ̀lù ṣe débí ìrìn àjò tó pọ̀ ní kò sí tó ṣe sọ etí tá a kọ́ pa àwọn ẹ̀dá kọ̀ọ̀kan bá wọn ẹ̀fà wọn tó wọn jẹ wọn sá ọmọ bó ní wọn nàìjíríà ni ó wá súnmọ́ ibi tí wọn ló ti jáde náà súnmọ́ Jamia Azhari Islamic University tó wà ní Kọ́írà làwọn tó wá já àwọn ọmọ haúsá tó wà ń bẹ̀ wọn sá wọ ẹ̀kọ́ rẹ̀ wọ́n fún lóúnjẹ wọ́n tọ́jú ẹ̀ ìbẹ̀rù tó wá sọ ntọ́sẹ̀lẹ̀ fún un tó bá yẹ pé òun náà bá kúndùn ayé ni ojogun bàbá rẹ̀ náà nù ntẹ́lẹ̀ mi fi ń jẹ́ àlífà náà nù àlífà ṣé kìíní ka <laughs> tí a bá ń lò ọ̀rẹ́ ti tẹ̀ kódà wọn a tún máa sàtọ́lẹ̀ pé ẹ máa fáwọn ọmọ yín láti rí tẹ̀ ń lò kẹ́ tó lọ àṣírí tó mi gbà nù ẹ máa fáwọn ọmọ yín láti rí tẹ̀ ń lò kẹ́ tó lọ o tó tẹ̀ bá fún ọ parẹ́ nu o ẹ sì ní lóòótọ́ tá a fáwọn mi bá kú ilé rẹ̀ parẹ́ nù ń bẹ nú àwọn ètò parẹ́ òun tó ṣe wípé n ti ń lò náà òun náà lè filẹ̀ fọmọ toró náà ti mọ tóun ṣe ntóun náà ń lò kò lè filẹ̀ fọmọ ó ti mọ̀ pé bóun bá filẹ̀ àbí tọ̀hún ọ̀run tòun ti bàjẹ́ ìhun tó fẹ́ kó tọmọ náà bàjẹ́ ó sì wà nú àwọn àfáà náà o tọ́jà àfáà òdodo ẹ̀yin náà lọ wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tọ́jà àfáà òdodo òun náà ẹ̀rí pé tí wọ́n bá sì kú náà yóò tún wọn dàgbà àwọn bẹ láyé náà tẹ́tí máa rí pé à tí bàbá yóò fi kú ni ẹ òun náà ọwọ́n àtọ àárín òun àtọ lóhùn dà kéésì èsù lọ́ bára sẹ́pọ̀ kéésì àwọn àlìjẹ̀nú lóhùn bára sẹ́pọ̀ báwọn kan ti bára sẹ́pọ̀ òun lọ́wọ́ bá àlè pẹ̀lú sọ fún wa yìí gbogbo táwọn àyàn lé ká ohun tí wọ́n sì ń fẹ́ òun náà nìyẹn tí wọ́n fi ń wá wa kú wa ọlọ́run ṣe ní ولسليمان الريح غدوها شهر ورواهها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربي ومن يزغ منه عن أمرنا نذكه من عذاب سير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وجفان كالجواب وقدور الراسيات عملوا آل داود شكرا وقليل من عبادي الشكور فلما قضينا عليه الموت ما دله على موته إلا دابة الأرض تقول من ساته فلما قر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين ọlọ́wọ́ bá bá lékẹ́ ọlá ń sọ fún wa nínú àyà yìí wọ́n ni wà ní Sùláímánà rí ọlọ́ni ọ̀rọ̀ tó ń bá bọ̀ látara pòun dá nẹ́bí wa Dàúd lọ́lá tóun ní ká nẹ́bí wa Dàúd òun fún un lọ́lá òun sì là nẹ́bí ọlọ́run òun fún un lágbára òun ṣe lọ́ba. òun se gbogbo àwọn nǹkan rọ fún gbogbo àwọn àmì wọ̀nyí eléyìí tá a mẹ́nu bà lánàá nítorí àsìkò wa tóun ṣe fún wọ̀nyí tó ṣe yí òun lẹni àkọ́kọ́ tó kọ́ rọ irin láyé láì ní kì í ẹ̀rí gbogbo yìí tó bá pátán tó fẹ́ fi rin rọ yóò sì máa gbà rírọ bẹ́ẹ̀ náà bákan náà ajẹ́kọ̀ọ́ yẹ wáyé pé. mùsùlùmí òdodo èèyàn máa ń ní iṣẹ́ kan pàtó téèyàn máa ń yàn láàyò téèyàn máa ń ṣe ni fún nínú àwọn anábì ọlọ́run iṣẹ́ wo lẹ́ ń ṣe ẹ̀ẹ́dúró ní sọ́sẹ́ tó ń ṣe anábì wa Dáúdù òun lọ yan iṣẹ́ alágbẹ̀dẹ láàyò arọ ẹ̀wù rin ẹ̀wù ogun yóò sì lọ tà lọ́jà àfọlànà tó wá tà lọ́jà yóò wá dá owó rẹ̀ sí mẹ́ta ìpín kan yọkọ̀ fi ṣe sàárà lójú ẹsẹ̀ ìpín kejì òun ló máa fi jẹun ló máa bọ́ ara lé ẹ̀ ìpín kẹta yóò tún ra kó ìhun pamọ́ kéde kó pamọ́ pé aṣègùn ẹ̀sìn báńkì o kíkó pamọ́ pé táwọn tó bá ní bùkátà sí inú àwọn tí ó kù díẹ̀ kà tó bá tún dé yóò tún máa pín fún wọn títí tó fi pín tán tí ó tún fi kó mi lọ́jà bí sẹ́lù gbèsè ayé rẹ̀ nu àwọn tí wá síbẹ̀ lórí tẹ̀mọ́pọ̀lọpọ̀ ń kó tiẹ̀ pamọ́ wọ́n ń ṣe lóbò náà ni tí ò wọn àti owó mẹ́lẹ́ wọn àti kú wọn làwọn èèyàn mọ̀mọ́ pọ̀wó ní mẹ́mẹ́ àlọ́bàjẹ́ àlọ́wọ́ ìsìlámù àmì owó tó ti tì mókè òkun tí ò wúlò tá àdúgbà wálé èyí ò ní fìyà jẹ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ wa nínú àwa tá ń lọ kẹ́kọ̀ọ́ lẹ́yìn odi èmi tiẹ̀ máa lọ mú ọ̀rẹ́ mi kan tóun ti jáde láyé ṣùgbọ́n pẹ́sẹ́ntì ìkàtí màá sọ yẹn kéde pé ẹni tí mò ń sọ yẹn nìkan ló ṣẹlẹ̀ sí ó ṣẹlẹ̀ sóhun àwọn gẹ́gẹ́gẹ́ táwọn sọ̀rọ̀ yìí pásánálì ọ̀rẹ́ tèmi tí mò ń sọ yìí ìgbà táwa lọ sí Niger la kọ́ la lọ lè kẹ́kọ̀ọ́ ìgbà kan náà la kúrò ní Nàìjíríà ń gbà náà àwọn lọ sí Sudan Sudan ni àjọkúrò lálẹ́ kí máa ń di same time ni sẹ́ẹ̀tì náà jọ ni wá ṣùgbọ́n káwọn àdìkàsíkejì kó tó padà sọ wípé nìjẹ́ làwọ́ lọ wọ́n wá wálé àjọ pàdé mọ́lọ́kí ńgbà yẹn gbà yẹn náà ló rẹ̀ láàánú ní kó wálé ńgbà yẹn àárẹ̀ yẹn náà ló padà bá jáde láyé kọ́lọ́ nǹkan bá foríjì. ó ní tí àwọn mùsùlùmí tí wọ́n bá gbé nǹkan wá ní ọgbà lọ́yà sàkà àbí wọ́n sábẹ́ ṣe dáadáa báwọn sílẹ̀ǹtì kan gẹ́gẹ́ bí kí nǹkan lè létò torí pọ̀pọ̀lọpọ̀ nígbà máa ń sọ fúnra bá ní nǹkan yìí kí nǹkan ó lè létò ẹ àtò rẹ tèmi nìkan wà á tò mo fẹ́ gba ni ẹ̀sìn kí nǹkan ó lè létò ni nǹkan yóò fi yá yín náà ni ṣùgbọ́n gbàtà ti rà máa náwó bí gbàtí ìhùn gan ló bùkù wọ́n tọ̀ àwọn ó tò náà ni bá wá tò wọ́n mọ̀ wá àwọn wọ́n ní kótó ni pé wọ́n máa pín ẹni tó tọ̀ àwọn yẹn yóò ti kọ́kọ́ béèrè kọ́ńtì tó ń kálukú àwọn ti lọ. tí bá ń béèrè tó ń kálukú ń sọ Burkina Faso Mali ẹẹ Libya Sudan yóò sábà béèrè gbogbo ẹ lọ́kọ̀ọ̀kan tó bá dọ́dọ̀ àwọn Nàìjíríà Nàìjíríà aa ah, barra antahuna antahuna ìgbà táwọn kọ́ ṣe ìjọ kọ́ ṣe báwọn inú àwọn ń dùn yìí pé a ah, fẹ́ ṣàdìtà àwọn lọ́tọ̀ nǹkan ńlá ni wọ́n fẹ́ fáwọn nígbà wọn tún gbogbo àwọn yòókù tán táwọn yòókù lọ àwọn tó lè fi pẹtọ fún pẹtọ àwọn náà jáde wọn tọ ẹ̀yin ọmọ nàìjíríà torí akáwọn gbàdá lásìkò ni o lárúbá ni wọn ti sọ fún wọn ṣùgbọ́n káwọn gbàdá lásìkò ni ẹ̀yin ti yín olówó nìyín nílùú yín ẹran sẹsẹ nìkan singuadeli gbogbo yín pátá bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí ó lè máa sanwó owó skul yín tí ó tún máa fún yín ní pocket money tẹ́sì máa ra sọ tẹ́ máa ra tíra tẹ́ máa ra gbogbo ẹ̀bẹ́ nìkan tuntun ti ń jágbé ti ń gbá mẹ́bìlì ẹ̀yọ̀ kan tó yín kò lè nídìí ká lọ sọ fún èèyàn tó pọ̀ lẹ́yìn tó máa bá àyàn pín irọ́ kò lè kàn yín o olówó lẹ́yìn lù yín ẹ̀kọ́ yẹn máa lọ ẹ̀kọ́ máa kóra yín lọ. àwọn àkáwọ́ lórí pé àìsàn wọ́n sì àwọn o kò sí tó fà á àwọn ti mọ àwọn owó tí wọ́n ń kó wà lu àwọn wọ́n ti mọ tábà jọ àwọn tábà ń gbọ́ tẹ̀síìr tọ́lọ̀ bá kẹwàá náà ká ronú o mo báwo làwọn náà ti fẹ́ lu ayé tiwa àwọn tó bá sáǹfààní látara wa àwọn tó bá sórí látara wa táà bá sí láyé má mọ̀ wa wọn bá sì wa tó bá lọ́wọ́ bá a fún tó bó ti wà wa ní pípé àgbẹ̀sán wa ní pípé lọ́dọ̀ ṣùgbọ́n ó wé ọtí àwọn èèyàn kan lọ́rùn ju tọ́bi sàǹfààní fáwọn èèyàn lọ. bẹ́ẹ̀ làbá yìí náà sọ òun tiẹ̀ káírò làbá tí mo sọ yìí làwọn lọ. ó ní gẹ́lẹ́ bó sọ́ọ̀bù ẹni mo ti fáwọn náà nìyẹn wọ́n yọ àwọn sọ́tọ̀ ni pé anton adini yá òfin balẹ̀ dìkùn olówó lẹ́yìn lu yín ìpa àwọn èèyàn kan wá kẹ́kẹ́rẹ́ yín dààmú sí. ẹ kàn sọ bẹ́ẹ̀ nìkan ẹnìkan sọ tó yóò gbé owó wá ẹni bá ní connection ló lè ṣe yẹn bó ti ẹ̀jẹ̀ ti pé nílẹ̀ haúsá kò rí bẹ́ẹ̀ púpọ̀ o ṣìngbọ́ndẹ́lì ẹnìkan ó lè kàn sa àwọn èèyàn kódà ó lè sàyàn bíi twenty tí ó sì fún wọn ní scholarship tí ó máa fún wọn tí ó sanwó iléèwé wọn tí ó sanwó oúnjẹ wọn mélòó wa ní ṣe bẹ́ẹ̀ ńlẹ̀ Yorùbá wa ń bì àbí ibi tí wọ́n ti padà láwọn èèyàn lọ́wọ́ ní wọn bẹ dìgbò èyí wọn nìkan lẹ́ẹ̀rí lọ́pọ̀lọpọ̀ múra kankan sí àbí tí ó tún fi

ọlọ́run wa ní wálé Suleiman rí ọlọ́run ní àwọn ọlọ́run ọba àṣẹ atẹ́gùn rọ̀ fún anábì wa Suleiman nínú ọ̀nà tá a gbà ṣe atẹ́gùn rọ̀ fún anábì wa Suleiman òun ni pé gudu wu aṣahar ìrìn téèyàn ó fosù kan rìn láàrin àárọ̀ ìyálẹ̀ta anábì Suleiman ló sì rìn atẹ́gùn gba anábì Suleiman rìn ìrìn lè fi oṣù kan rìn pé fẹ́ rìn láàrin oṣù kan èèyàn yóò tún kàn yẹn alẹ́ bí sọ̀rọ̀ mọ́nà ó sì fi àánú àárọ̀ ìdájú alẹ́ sọ̀rọ̀ mọ́nà ó fi rìn atẹ́gùn ó gbé débẹ̀ nísìn ẹ wo ẹ wo àánú ọlọ́run irú ẹ̀ náà nìyí tá a sọ lẹ́ẹ̀kan yẹn náà pé elé àlìjànú tó gbé ọmọ àbá tó fi kọ̀ǹgọ́rọ́ lùlù tó sì lọ́ọ́ jù sínú igbó títọ̀ ń padà wá rìn tálátàlá tó padà jáde sí sí Cairo níbo lọ́mọ tó já bóyá bí tó já sí gan kọjá bọ́dà káírò tó ń kàtí rìn káàkiri inú gbó lọ́kà tó padà rìn wá ó lè rí kò sí tó fà á atẹ́gùn àwọn àlìjẹ̀nú atatẹ́gùn ṣùgbọ́n ya atẹ́gùn gẹ́gẹ́gẹ́gẹ́ ọlọ́run kan lè sẹ́ rọ́bà nàbí ìrìn ìdájí láàrin rìn lọ́sùn kan yóò fọwọ́ ọ̀dájí rìn wàrọ̀ wá wá ìrìn atẹ atẹ ìrìn téèyàn ó rìn lóṣù kan alábì sùlẹ̀mánù àfi dèdè ìrọ̀lẹ́ àfihàn wọn lọ níyẹn nìkan kọ́ wàsálínà làwọn àìnàlẹ́ kótórì báwo lọ́wọ́ bá bá ṣe rọ irin bá nábì wa Dawud takala na wípé wàhálà náà làwọn àdìyíde ọlọ́run la rọ irin àwọn la mọ̀ọ́mọ̀ jí rọ̀ bá nábì wa Sùlẹ̀ ànábì wa Dawud kó rọ bó ṣe wù ọlọ́ni bẹ́ẹ̀ náà la tún wá channel níta ń pè ní nuad òun ni sẹ́mi yìí pé gold kọ́lọ̀ yẹ́lò náà ni ìkaka ń bẹ tóun náà máa ń jẹ́ gold báyìí ẹ̀rú náà òun náà máa jẹ́ kọ́lọ̀ yẹ́lò báyìí òun yẹ ṣe gold òun là máa ń pè tóun ká máa ń pè ní sí bàbá ká máa ń pè òun ni fóun káyọ̀ lè mọ̀ pé ní ṣé bros lẹ́mọ̀ pé brows ìyọ̀á tó máa ń yẹ́lò báyìí òun ni ọlọ́wọ́ bá lè kọ́ ẹ̀rí kan máa fi hùn náà rọ wọ́n lè fi ṣe oríṣiríṣi àwòrán wọ́n lè fi ya cup jug wọ́n lè fi ṣe wọ́n lè fi ṣe kòkò oríṣiríṣi wọ́n máa fi ṣe ní màá ti bẹ́ẹ̀ jọ̀hún ọlọ́ni àwa la sẹ́rọ̀ àwa la sàn wá àwa la sẹ́ ìṣẹ̀lẹ̀ ru odò bẹ́ẹ̀ àwa la sàn wá sọ́dọ̀ ànábì wa Suleiman kóun náà lè máa fi rọ oríṣiríṣi tó bá wù. ọlọ́ni nínú nǹkan ta tó bá anábì wa Suleiman wa minal jinni ibẹ̀ nú ẹ̀ nínú àwọn àlìjẹ̀nú kan ẹ̀rí wa minal jinni àwọn àfáà ní níbí yìí míyẹn náà mí tẹ̀wé ìdíyà ni kí sí gbogbo náà mi náà tọ́ ẹ pé bóun bá èrò tiẹ̀ ní bóun bára ṣùgbọ́n mo ti wù kórìí náà tẹ́lẹ̀ náà agbára àwọn ànábì àwọn àlìjànú tó ṣe wípé àwọn náà jẹ́ ní ire torípé ní dúnbẹ́ nu wọn àwọn àlìjànú tó jẹ́ ní ire mínà lè dín nínú àwọn àlìjànú asẹ́rọ̀ náà fànàbí wa Suleiman máa ń yá màlúbẹ̀ẹ́ náà yá dẹ́yìn láwọn àlìjànú tó ṣe wípé wọ́n máa ṣiṣẹ́ wájú ànábì Suleiman báyìí àrùn Suleiman ló ṣiṣẹ́ àrùn Suleiman ló sì jòkó fádà ẹ máa bá fẹ́ lọ sẹ́mi pé ọlọ́run tá ànẹ́bí sọ̀lẹ̀ máa ń lọ́la iṣẹ́ táwọn àlìjẹ̀nu bá ti ṣe tálìjẹ̀nu kan bá ṣe ọkọjá ní èèyàn mẹ́wòó ṣe tálìjẹ̀nu ẹ̀yọ̀ kan bá ṣe nígbà yẹn pé spiritual òun fi ń ṣiṣẹ́ èyí wọn náà làwọn èèyàn náà ẹlòmí àmọ̀mọ́kúmu ẹ̀rí ẹ̀rí bó ní o ti máa ṣiṣẹ́ ẹni bá mu tramadol ẹ̀rí ló ti ṣiṣẹ́ iṣẹ́ tí èèyàn mẹ́ta ó ṣe èèyàn mẹ́rin ó ṣe òun nìkan ní ọmọ sí papọ̀ lẹ́ẹ̀kan náà ẹ bá gé tramadol dá lójú ẹ yóò rí rẹ torí pé ó ti lo egun yẹn extraordinary ó ti lò kọjá bó ti yẹ kó lò àwọn àdìjẹ ní ó tún ṣiṣẹ́ jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ bá nẹ́bí Suleiman ṣùgbọ́n náà ọba àlekọ́lá wa fi èyí tá a fi mọ̀ wípé àlìjẹ̀nu mọ́tò nípa aláàánẹ́bí wa Suleiman ń lo àlìjẹ̀nu òun lásọ lẹ́ẹ̀kan níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ bí ìdíni rọ́bì pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba ni wọ́n fi rọ̀ kéésè yìí tí wọ́n lọ tẹ́jọ nímọ̀jẹ̀mú tó sọ fún ọ wípé òun ọ̀ máa ṣiṣẹ́ fún ọ àmọ́ òun gba nǹkan báyìí lọ́wọ́ rẹ̀ irú àwọn ìyẹn kọ́ lọ́lọ́run pé lànàbí Sulaiman lò àwọn tí wọ́n ti dúró wípé sẹ́ ọ̀gá àti gbọ́ á pé kọ́ ọmọ ẹjọ́ wa àmọ́ kọ́ tó lè dọ̀gá wa lórí lẹ́ẹ̀kan lọ́dún wọ́n máa ṣe nǹkan báyìí nípa ọ̀sọ̀ọ̀sẹ̀ wọ́n máa ṣe nǹkan báyìí irú aṣọ báyìí lọ gbọ́dọ̀ máa wọ̀ tó bá ti tó bá ti gbà wọlé irú nǹkan báyìí lọ́ máa ṣe ẹ sì máa rí lóòótọ́ ẹ máa wọ ẹlòmíì yóò máa wọ àwọn ìwà àdọ̀tí tó bá tún wọ àwọn ìwà àdọ̀tí wò tán èyí tó bá yẹ pé lórí owó ni owó rẹ̀ ó máa pọ̀ sí i ẹ máa pe àá bò ní àwa ń ṣe ẹ táwa àdìjẹnu ti ń lò sọ fún nìyẹn ẹlòmíì ọlá ní ipò ní tọ́ba tó ṣe tọ́ba ètò ìṣẹ́ra náà ló tún kú jà kọ̀ǹdíṣàn tí wọ́n gbé lé lórí fún nìyẹn torí pé kèé ṣe pẹ̀lú kíni pẹ̀lú kèé ṣe pé ntọ́lọ̀ ń fẹ́ ní ṣe láti sọ fún àwa yìí pé ká má wá wá kú wá ká má bàa rí rí kúrì wọ́tọ̀ bá ti bá lìjàn ló daṣẹ́ pọ̀. tó yẹ pé wọ́n lọ wá wọn fún ẹ ẹlòmínà ń bẹ àwọn àdìjẹ̀nu ń sẹ́rù sìn kò sí mà torí báwọn kọ́ lọ́wọ́ àwọn ọlọ́run lọ́kàn mọ́ máa fẹ́rọ ń bẹ fẹ́lòmínà bẹ́ẹ̀ o sọ pé ẹlòmínà ń bẹ tálìjẹ̀nu ń sẹ́rù sìn tóun gangan fún rẹ ọ̀mà torí kọ́ béèrè ṣùgbọ́n kò ọlọ́run fún ọlọ́wọ́ gbogbo ẹni tó bá wá gún rí kúrò níbi àṣẹ tiwa arúnà àbọ̀tẹ́ sír tí wọ́n ní ẹni tó bá gún rí kúrò níbi àṣẹ tọlọ́hun tó pa àwọn àlìjẹ̀nú yẹn wípé ká máa sẹ́rúsà nẹ́bí wa Suleiman a sì nínú àwọn àbọ̀tẹ́ sír tí wọ́n lọ́wọ́ ànẹ́bí Suleiman náà ní tí sọ fún yín pé ọlọ́run ti gbàfẹ́ lé wa lọ́wọ́ wàmẹ́yìn yézìm mínú ọ̀nù ẹni tọ́bẹ̀ yìí lọ gún rí nínú wọn o nínú àwọn tọ́lọ̀ kó tìwá tó ní kọ́ máa ṣẹ́rìsìn wáyìí àní amúrinà níbi àṣẹ wa tá a bá pa aláṣẹ pèsè nǹkan báyìí tí ọba ṣe nùdíkì wùmí ní àdáàbì sẹ́yìn á fi ìyà eléyìí tó lágbára á fi jẹ ṣùgbọ́n pẹ̀lú síyáàpù ọ̀rọ̀ bọ́rọ̀ ti ń bọ̀ èyí táwọn àbá àtọ́ yìí pé ó súnmọ́ kó ní tẹ̀sùn wọn jù òun náà ni wípé wa máa ń yẹ sídì mi ní wá ní àmúrì náà ẹni tó bá gúrí kó bí àṣẹ àwa tọ́ lọ́hùn ta pa á takú sábẹ́ Suleiman tó wá ń ṣe nǹkan míì torí pé nígbà tá a ti fún un náà lágbára tóun náà wá bí ń ṣe nǹkan míì nùdíkìú mí ni àdáàbì ń ṣe é àfùntọ́wò ìyá iná iná fẹ̀ẹ́yìí. àwọn àti pé ìyá anáre kò sí lọ́wọ́ ẹnìkan ọlọ́wọ́ bá àdìgbò lánàá jẹ́ yẹn nínú tóbi súnmọ́ súnmọ́ pé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá nìyẹn njọ́ gbé dàrí kìá má sì ní wọ́n pè àdàbí ní kápá kankan kìá kìá ìyẹn jẹ́ sí wípé ọ̀rọ̀ yẹn súnmọ́ ju báwọn àlìjànú náà àti gbogbo àwọn tọ́lọ́ kó tà níbi Suleiman bí wọ́n ṣe rọ̀ tó yá mẹ́lú náà láwùú máa yàṣá gbogbo ń tà níbi Suleiman bá ti fẹ́ pátá náà wọ́n máa ṣe fún nítorí ti fẹ́ ṣe pátá àwọn yìí náà wọ́n ṣe ọlọ́ọ̀bà àlekọ́ lásò rọ̀ wọ́n bẹ́ẹ̀ mímọ àárí bẹ̀ níbi ká kọ́ mihrab ilé ìjọsìn atúlẹ̀ àwọn àbá tí wọ́n sọ pé kò sóró ní já níbi masjid tí wọ́n bá kọ́ pálásì ńlá sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ní tó ti máa sin lọ́wọ́. bákan náà wàtàmàdìl wọ́n bá ya oríṣiríṣi àwòrán eléyìí tí máa wu ojú nígbà náà ṣùgbọ́n eléyìí tá à ń sọ yìí ń bẹ́ẹ̀ àwọn eléyìí tá ń kà yìí tó yẹ pé ṣẹ̀rí àti wá ta kò ó. ṣẹ̀dá islam torí pé ah, kátà ń sọ fún wa nìyẹn nígbà tẹ́nìkan sọ wípé aláàánẹ́bí wa muhammad sallallahu alayhi wa sallam olóhùn wa fi pa àwọn nǹkan rẹ nínú àwọn àwọn ti gbà yẹn kò sí ti àwọn fọ́tò àwọn ère wọn yẹn fi fún wọn kátà yẹ pé òun náà la kásọ awọn àwọn àwòrán oníranran kódà kásọ pé tó nírú àwọn èèrè tí wọ́n ń yà kò ní hun ṣe náà ṣùgbọ́n sẹ́rí àti wa ọjà rẹ lórí àwọn ànẹ́bí wa sallallahu alaihi wasallam àkókò bá mú àwọn àwòrán tá a lè yà àti ah, nítorí ìyẹn nìkan la anábì ṣe léwọ̀ fún wa o ìyẹn ń jẹ́ nínú ìkìmọ̀ rẹ̀ ni o sasa gbogbo anábì sọ pé kò da ọ̀rọ̀ táwọn bá ti sọ àmọ́ gbìyànjú àmọ́ sí ni. ṣùgbọ́n nígbà náà àwọn aya àwòrán oríṣiríṣi kọ́dà wọn fi àpáta wọn fi gbé àwòrán wọn fi di wọn fi gbé àwòrán oríṣi wọn lè fi oríṣi àwòrán wá tí ó sì wà fisikálì tí wọ́n mọ̀ rí báyìí. bákan náà wàjìfáàn wọn bá nẹ́bí Suleiman wọn ṣe abọ́ ńláńlá abọ́ tó tóbi ẹ̀rí kódà kàlìjàwáàd abọ́ yẹn ó tóbi téèyàn tó pọ̀ ó lè jòkó níbi abọ́ yẹn láti jẹun lẹ́ẹ̀kan náà èèyàn tó pọ̀ tí wọ́n lè jòkó mẹ́tí wọ́n jẹun bí abọ́ yẹn lẹ́ẹ̀kan náà kọ̀sá tó fẹ́ kàlìjàwáàd gẹ́gẹ́ bí yóò fẹ́ gẹ́gẹ́ bí níta lè pè níbi rìsàfúà tá a máa ń pa omi sí tí ó tóbi njẹ́ ó fẹ̀ tójú rẹ̀ ó fẹ̀ báyìí. wọ́n á ní kàlìjàwá kàlì áùd gẹ́gẹ́ bí níta lè pè ní gẹ́gẹ́ bí áùd sẹ́mi pé àbàtà kan ní tọ́nà ọba àdìgbò lánàá tójú kalẹ̀ yóò wá fẹ̀ wọ́n á fi jọ gẹ́gẹ́ bí àbàtà ńlá kan tó fẹ̀ àbí ká lọ pé bẹ́yà bíi simpulu ńlá tó fẹ̀ ẹ̀wọ̀ wọ́n á fi abọ́ jọ ẹ̀bí òfin ìgbà tó fẹ̀ ni. bákan náà nù tí wọ́n tún máa ń ṣe wàkùdúrí rọ síyá a á mọ àwọn kòkó ńlá eléyìí tí ó tóbi tó ṣe wípé yóò tóbi dépò pé ká máa gbé kúrò lójú ibi tó bá wà kí ni wọ́n máa fi ṣe wọn a máa fi dáná kẹ́bílẹ̀ mọ̀ báwọn tá ànábì Suleiman tí ń bẹ lábẹ́rẹ́ ti pọ̀ tó kòkó ńlá tí ó tóbi tó ṣe pé àwọn tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́rẹ́ wọn yóò bẹ́ẹ̀ lè ṣe oúnjẹ gbogbo wọn lẹ́ẹ̀kan náà ẹ̀kú kòkó tí wọ́n á ń jẹ àwọn bàtálíọ̀n tí ń bẹ lábẹ́rẹ́ wọn kékeré kọ́. ọlọ́wọ́ ní ìmàlú aládà ohun dàṣó kẹra gbogbo táwa ṣe fún ànábì Suleiman yìí àti ìdílé tóun náà jẹ́ kan lára àdílé ànábì wa Dawud àti tọ́lọ̀ ṣe bá ànábì wa Dawud náà ṣáájú ọlọ́ni aymalu ala Dawud shukra ẹ̀yìn ìdílé ànábì wa Dawud ẹ̀yìn ara ilé ànábì wa Dawud látọ̀dọ̀ ànábì wa Suleiman àti gbogbo ẹni tẹ̀ ń jẹ́ ara ilé ànábì pẹ̀lú àwọn àdẹ́rà ṣe fún yìí ẹ dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹ máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ni wákọ̀lé ìlú mi ìbáàdìyà ṣàkóòr turupé mi ní ìbáàdìyà mi ń tẹ̀bi ìdíyà náà nìyẹn kẹsí gbogbo àyàn rẹ̀ lọ́yà gègé sọ́lọ́hún kẹsí gbogbo àyàn náà lọ́yà aláìmoore sọ́lọ́hún ọlọ́ni àmákẹ́ lọ mọ̀ yí pé ó nínú àwọn ẹrú mi tí màá fi oore bàǹtàbàǹtà báyìí fún tí ó wà dúpẹ́ o ẹ̀wọ̀n kan ọlọ́run jẹ́ ká mọ̀ pé òun ti ṣe bẹ́ẹ̀ ṣáájú fáwọn kan náà tó yẹ pàwọn tí ò náà ń wa bẹ́ẹ̀ náà ni lẹ́nìí táwa náà wò ẹlòmíì tí wọ́n béèrè skul tó lọ gan public skul tó lọ bẹ́ẹ̀ to tó gan ṣòkòtò rẹ̀ máa jábàrà àdìgbà yẹn pàṣípàṣì gbogbo ẹ̀ bẹ́ẹ̀ láìlọ́ọ̀nù wọn fi kówèé lọ skul gan kò ní gan ṣùgbọ́n bẹ́ẹ̀ tá à ni billions of naira. kódà trillions of naira in control rẹ̀ kódà billions dollars ń control ẹ̀ lẹ́nu tọ́wá dúpẹ́ tọ́ná tí àná ọgbọ́n mi ntí ni wọ́n wọn lọ dáwọ́lé ọ̀nà irú wọn lẹ́wàá máa gbọ́ àpò ah, sọ́ọ̀gù ni èmi náà sọ́ọ̀gù ni àmì tó sọ́ọ̀gù ti tiẹ̀ lọ tí ọ̀la lù láyé kọjá mọ́ nǹkan kan èyí ò jẹ́ nǹkan kan pé kọ́ ya. kọda ìran mẹ́ta tó sì mo lẹ́ti gbọ́ pé ta ló fọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ Yorùbá ni ìran mẹ́wàá lè kò sí o kò sí tọ́lọ́wọ́ bí pé yíwọ̀n jẹ́ ọba àdùnàbẹ̀ náà ọba àdìkọ́lá ni Kọma dágbádá fún wa kọ́dà kọ́mọ́ ní bàǹtẹ́ wa pẹ̀lú kọ́ yọ ayé wa kọ́ yọ ayé àwọn wa kọ́ yà wá ṣùgbọ́n ọba àdìsọ́lá ń sọ fún wa yìí pé tóun bá ṣe fún wa ó fi hàn wá pé gbogbo ńlá tóun bá dá wa gbogbo oore tóun bá ṣe fún wa gbogbo ipò tóun bá ṣe fún wa tóun retí lọ́dọ̀ wa náà ní ká jẹ́ ní tí ọmọ adúpẹ́ ìmọ̀ wa dúpẹ́ jàmá òun náà ní ká máa lo ntọ́lọ̀ ń bá fún wa ká máa lo sójú ọ̀nà tọ́lọ̀ ntọ́lọ̀ fẹ́ náà nìyẹn ọpẹ́ káfí alhamdulillah ọpẹ́ ni ọpẹ́ náà ni ká máa lo tọ́nà ọba àlẹ́sẹ̀ ọlá tó bá ṣe fún wa ká máa lò ó síbi tó fẹ́ tọ́nà òun retí lọ́dọ̀ wa nìyẹn o torí pé àwọn àdẹ̀ra ni náà ló ṣe fún wa ìdẹ̀ra tó ṣe fún wa tó ṣe fẹ́ lómi bó ṣe fẹ́ lómi náà ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ máa dání lọ́lá bó ṣe wù ọlọ́wọ́ bàálẹ̀ kí ọlá wa ń sọ fún wa ó tún fẹ́ jẹ́ ká mọ̀ nípa pé bá a ti sọ̀rọ̀ àwọn àlìjẹ̀nú ṣáájú yìí pẹ̀lú gbogbo àwọn kan tí wọ́n ṣe yìí ìyẹn láti àwọn ẹlòmíì bá ah, ẹ̀gbọ́ táwọn àlìjẹ̀nú wọ́n ṣe àwa náà gbọ́dọ̀ wà àlìjẹ̀nú láyé ọlọ́run afẹ́jẹ́ ká mọ̀ o àwọn àlìjẹ̀nú náà dá nǹkan o torí pé sọmọ alókè náà tẹ́lẹ̀ gbogbo ń sọ náà bí ìsìn ìrọ́bì pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba náà ni ọlọ́run lọ́yẹ kó kálukú wọn wá bí wa sí nìyẹn ọlọ́run lọ́yẹ ká súnmọ́ ọlọ́nibàlá máa kọjá ìnà alẹ́ yìí ni mọ́ ọlọ́nìgbà tí àkókò kú ànábì Sùlẹ̀mánù wá tó bàtà wá kádàrá pa ànábì Sùlẹ̀mánù jáde láyé tá ànábì Sùlẹ̀mánù jáde láyé má dá láwọn aláàmà òtí kò sí ń tó tọ́ wọn níka dálà hùnà bìmánà elmo kò sí ń tóbi mọ̀ wọ́n má àlámà kò sí ń tóbi mọ̀ wọ́n aláàmà òtí lórí ipá ànábì Sùlẹ̀mánù ti jáde láyé àti ànábì Sùlẹ̀mánù ti jáde láyé àwọn òsìmà àwọn kẹ́ni yìí tó ń bá fẹ́ lọ sí wọn àwọn àlejò tó bá fẹ́ lọ ànábì Sùlẹ̀mánù ti ti kú wọn àsìmà. ńlá dábàtò àrùn àyàfi kòkòrò kékeré kan nílẹ̀ àwọn àbá ní kòkòrò kékeré ńlẹ̀ òun náà òun náà ni ìkan torí pé ọ̀pátá nàbí Sùlẹ́mánù mú lọ tàkúlù mi ń sáátà mi ń sáátà wọ́n ní bìmánà àlẹ́ àtọ̀ ọ̀pátá nàbí Sùlẹ́mánù mú lọ́wọ́ tọ́ra láàárọ̀ gbọ̀kú lórí ẹ̀ báyìí orí ìdúró náà làbí Sùlẹ́mánù jáde láyé sí abẹ́rẹ́ nìkan orí ìrọ̀gbọ̀kú tọ́rọ̀ gbọ̀kú lórí ọ̀pá yẹn ó ti jáde láyé wọ́n gbaṣẹ́ lọ tààrà ṣe wọ́n mọ̀ yìí pé nítorí bá dé mi pé ìka jẹ ọ̀pá ẹ̀rí pọ́ọ̀rọ̀ ilé wọn kọjá ọjọ́ méjì ọjọ́ mẹ́ta èyí wọn kọjá ẹgbẹ́ àbí láàrin àárọ̀ súlẹ̀ rárá kíkà bí jẹ ọ̀pá tọ́pá bí ṣubú kóhùn gẹ́gẹ́ tó wá ṣubú lulẹ̀ lọ́lọ́dún fàlámà kárọ̀ wàtá nàbí sèlémẹ́nu wá ṣubú lulẹ̀ gẹ́ẹ́nù. lọ́wọ́ hàn sáwọn àlìjànú ni wọ́n tó mọ̀ pé à ń la ọkà ànú ya àlàmúhùn ẹlẹ́gọ́ yìí táwọn bá lọ nímọ̀ kọ̀ọ̀kọ̀ kan ni táwọn èèyàn ń wá káàkiri lọ́dọ̀ àwọn tẹ́lómìtà rẹ̀ di gèbè rí sípé àwọn àlìjànú nímọ̀ kọ̀ọ̀kọ̀ tí ń lọ wá tọ́pọ̀ lé kankan lórí torí pọ́ bẹ́ẹ̀ di ẹrú abẹ́ máa lọ àwọn àlìjànú tí ń lọ mórogún pẹ̀lú ọlọ́run torí pọ́ bẹ́ẹ̀ máa lọ àwọn àlìjànú tí ń lọ ṣe nǹkan tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ ọlọ́run ní àwọn àdìjẹ̀nú náà ń sọ lẹ́nu ọlọ́run ọba àdìgbọ́lá ń sọ láti lè gbé ká mọ̀ ipa àwọn náà mọ̀ nkankan ó ní aláwọ̀ kanu yálà mú náà lè báyìí tí ó bá nímọ̀ nípa kọ̀kọ́ ni máa lábì tó obìnrin àdàbí mọ́yìn àwọn náà bá ti tẹ̀rì wọn bá ti pẹ́ wọn bá ti máa wà níbi ìyà eléyìí ti sọ níbi yẹpẹrẹ tí wọ́n wà láti gẹ́gẹ́ lábẹ́ ànábì Suleiman ìyá ni kẹ́ni tó gbéṣẹ́ fún wa ó ti kú kéèyàn tó máa bá fẹ́ lọ tí èyí ti lè pa àbẹ́ àbẹ́ ṣiṣẹ́ owó wa fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ ìyá ni eléyìí fi hàn wá pípẹ́ ní àwọn àlìjànú àwọn náà lẹ o ká mọ̀ wá wá kú wá ẹni wá wá kú wá yóò rírì kú rí tá a bá dúró ti ọlọ́run ọlọ́run gbogbo àwọn gbogbo ẹni tó bá dúró ti ọlọ́run pátá gbogbo ẹ̀dá tọ́lọ́run dá pátá yóò ṣe kíni o ọlọ́run ọ̀sẹ̀ wọn rọ̀ fún yóò sì mọ̀ pa wọn láṣẹ ọlọ́run ọba ìdíjẹ́ káwa náà wá tá a bá lè wá ọlọ́run tá a ṣètò ọlọ́run tá a tẹ̀lé tí tá a ara wa tá a máa ṣàbòsí fẹ́mi ara wa ní kọ̀kọ̀ ọlọ́run ọba ń sẹ gbogbo àwọn nǹkan náà o àwọn àlìjẹ̀nú wọ̀nyí ẹ̀dá ni wọ́n tó ṣe pé wa náà táwọn sìn tí ó sì pẹ̀lú onímọ̀ ẹgbẹ́ ọlọ́run ọkàn wáyà ẹ̀sìn ṣùgbọ́n gbà tó bá wá di wípé ìwọ náà lọ ń wá wọn káàkiri kọ́ máa rí wọn kọ́ máa kọ̀ǹtó wọn kọ́ máa pa wọn láṣẹ àwọn ó o àwọn náà ó fún ọ lẹ́jẹ̀ o wọn ó fún ọ ní ẹ̀jẹ̀ wípé tọ̀ ọgbọ́dọ̀ máa ṣe nǹkan báyìí ẹ̀jẹ̀ tí wọ́n sì fún ọ ẹ̀jẹ̀ tó fi sórí ọlọ́run ẹ̀jẹ̀ tó fi ọlọ́run òun náà ni wọ́n fún ọ abẹ́lẹ́ ọba